وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصي نفسي كما أوصيكم بتقوى الله سبحانه وتعالى عز وجل وذلك بأن تقوى الله سبحانه وتعالى هي وصية الله للأولين والآخرين ولقد أوصينا إلى الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله فخطبتنا اليوم تدور حول أمر مهم في حياة حياة المسلم وذلك هو العمل العمل الصالح الذي جعله الله سبحانه وتعالى جزءا لاستدعاء الامور التي يدخل بها العبد الجنة يوم القيامة وذلك لأن الله سبحانه وتعالى خلق الجنة لعباده المؤمنين وجعل مفتاحها الإيمان بالله والعمل الصالح ولذلك نجد في آيات كثيرة في القرآن العظيم أن الله سبحانه وتعالى يقارن بين الإيمان والعمل الصالح كما قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الجوف نزلا فالإيمان والعمل الصالح هما مفتاح دخول الجنة يوم القيامة واعلموا عباد الله أن للعمل الصالح أجزاء لا بد أن تتوفر في العمل قبل أن يكون أو قبل أن يسمى عملا صالحا عند الله سبحانه وتعالى فالجزء الأول عباد الله النية فلا بد أن تكون النية صحيحة بأن ينوي العبد عبادة الله سبحانه وتعالى وطاعة الله سبحانه وتعالى بفعله والجزء الجزء الثاني من أجزاء العمل هو العمل الصالح نفسه فلا بد أن يكون العمل صالحا بأن يوافق شرع الله سبحانه وتعالى والجزء الثالث الثالث والأخير من أجزائه الطاعة فهو الدعاء بالقبول فإذا صحت النية وصح الأمل فلا بد للعبد أن يتضرع إلى الله سبحانه وتعالى بأن يتقبل منه هذا العمل ألم تروا إلى نبينا إبراهيم عليه السلام وابنه إسماعيل لما لما بنوا بيت الله سبحانه وتعالى بأمر الله سبحانه وتعالى وقال ربنا تقبل منا إنك أنت السميع العليم ويجب علينا أن نتضرع إلى الله سبحانه وتعالى ونسأله القبول إذا قربنا من العمل الصالح فاعلموا عباد الله أن لقبول العمل الصالح عند الله سبحانه وتعالى شروطا ولا بد أن تتوفر هذه الشروط قبل أن يكون العمل مقبولا عند الله سبحانه وتعالى والشرط الأول هو الإسلام بأن يكون العامل مسلما والله سبحانه وتعالى لا يقبل من غير المسلم عملا ولو كان مثل زبد بهر قال الله تعالى إن الدين عند الله الإسلام والدين المقبول عند الله سبحانه وتعالى هو الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين <clears throat> وهذه الآية عباد الله تدل دلالة واضحة على أن الله سبحانه وتعالى لا يقبل غير الإسلام من من عباده ولذلك يجب علينا أن نعلم أن الشرط الأول لقبول العمل عند الله سبحانه وتعالى أن يكون صاحب العمل يكون صاحب العمل مسلما بأن لا يكون كافرا عقليا وبأن لا يرتكب ناقضا من نواقض الإسلام قال الله تعالى ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحفظن عملك ولتكونن من الخاسرين فيا عباد الله الشرط الثاني من شروط قبول العمل عند الله سبحانه وتعالى هو الإخلاص فلا بد أن يخلص العبد يخلص العبد عباده أو عمله لله سبحانه وتعالى ولا يشرك بعبادة ربه أحدا فقد أمر الله سبحانه وتعالى بالإخلاص في غير ما آية في القرآن الكريم ولذلك قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وفي آية أخرى فاعبد الله مخلصا له الدين وجاء من حديث أبي هريرة رضي الله عنه أن الله سبحانه وتعالى قال أنا أدنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه وشركا رواه مسلم وفي حديث آخر حديث طويل أخرجه الإمام مسلم من صحيحه من حديث أبو هريرة رضي الله عنه بين في ذلك النبي صلى الله عليه وسلم أن من راى بعمله في هذه الحياة الدنيوية فليس له جزاء هذا العمل عند الله يوم القيامة عباد الله الشرط الثالث من شروط قبول العمل عند الله سبحانه وتعالى هو متابعة الرسول بهذا العمل ومن صح ومن صح اسلامه وصح عمل وصحت نيته واخلص العمل على عمل لله سبحانه وتعالى فلا بد ان يتابع النبي صلى الله عليه وسلم بهذا العمل بان يوافق العمل سنه النبي صلى الله عليه وسلم بأن يكون العمل مما سنه النبي صلى الله عليه وسلم فقد وجهنا النبي صلى الله عليه وسلم إلى متابعته في عباداتنا في أمور كثيرة منها قال صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي وفي شان الحج قال النبي صلى الله عليه وسلم لتأخذوا عني مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد حجته هذه رواه مسلم وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أدعوكم الله سبحانه وتعالى أترى إياتك المؤسج ونجوى محمد صلى الله عليه وسلم أدعوكم الله تعالى أتتبع àtúrí ajẹ́jẹ́ tààrí gbogbo àwọn báwọn tàbí ànábì àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti tíwájú alaihi wa sallam pẹ̀lú dáadáa tí tí ó fi dìjọ́ òfin ẹ̀sìn yàmà àbẹ̀lọ́wọ̀n bá àdìjọ́ lá nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kó mọ́sà ka ẹni kọ̀ọ̀kan wa lákùnú wa ẹ̀yọ́ fi ọlọ́wọ̀n bá àdìjọ́ lá ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́wọ̀n bá àdìjọ́ lá ní pàápàá bó ti ká bẹ̀rù ọlọ́wọ́ bá àdìjọ́lá eléyìí òun náà ni àsọ́ọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá àdìjọ́lá sọ fún àwọn tí wọ́n ti síwájú nínú àwọn àjọ tí wọ́n ti wáyé síwájú àwọn àjọ àlejò Muhammad sallallahu alaihi wasallam bákan náà eléyìí náà ni àsọ́ọ́lẹ̀ tí ọlọ́wọ́ bá àdìjọ́lá sọ fún àwọn àdìmọ́ ànábì sallallahu alaihi àdìjọ́lá sọ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá àdíkẹ́ọ́lá ní pápá àwàlà ránṣẹ́ látọ̀ tọ́lẹ̀ fún àwọn tí wọ́n ti síwájú àwọn tàà fún ní tíra nínú àwọn ìjọ tí wọ́n ti kọjá lọ àtàtọ́lẹ̀ fún wa gẹ́gẹ́ bí àti ń sọ àtọ́lẹ̀ fún ẹ̀yìn ìjọ àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àníjẹ́kùnlọ́ ìpẹ́kọ́ gánìkú yí kẹfà yọ ọlọ́wọ́ bá àdíkẹ́ọ́lá ẹbẹ̀rù ọlọ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá pẹ̀lú kẹ́kẹ́ ìjìnà sí gbogbo àwọn ọ̀sán tọ́lọ́wọ́ bá àdìjọ́lá ní kẹ́ ìjìnà sí ìpáyọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá yìí ọ̀rá ń yaní lórí gbogbo ẹrùsìn ọlọ́wọ́ bá àdìjọ́lá pátápátá nítorí pé òun náà ní májẹ̀mú ọlọ́wọ́ bá àdìjọ́lá torí ẹ̀ tó fi gbé gbogbo àwọn ìjọsìn kalẹ̀ fún wa ẹrùsìn ọlọ́wọ́ bá àdìjọ́lá tó tó bá wa lónìí yóò dá pàtàkì nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa kí lálámọ̀rí náà òun náà ní àdìjọ́lá tọ́lọ́wọ́ bá àlejò ọlá dá ipe kó máa jẹ́ ọgbà adẹ́rá fún gbogbo ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run láyé àlìjẹ́nà yìí ọlọ́wọ́ bá àlejò ọlá ọwọ́ fi kọ́kọ́rọ́ sí àlìjẹ́nà yìí tẹ́ òun àfi wọ́n tí òkú ọjọ́ ọgbà adẹ́rá tó bá ti jọ́ òkúta tó yá mà kọ́kọ́rọ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá sí kalẹ̀ tí ó máa jẹ́ kọ́kọ́rọ́ àlìjẹ́nà òun náà ní àwọn nǹkan méjì tí ọlọ́wọ́ bá àlejò ọlá máa fara rẹ̀ fún wa nínú àwọn ayé àlejò nínú alukur'an òun náà ní ìdígbàgbọ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá alìyìmánu bílá ìgbọ́lọ́wọ́ ọba àdìjọlá gbọ́ àti gbogbo àwọn nǹkan tó kù nínú àwọn orígun ìgbàgbọ́ eléyìí kọ́kọ́rọ́ kan ní apá kan ní nínú kọ́kọ́rọ́ tí a máa bí wọ́n lọ́gbà àdìjọlá tó bá ti jọ́ ìpínlẹ̀ kìyàmà ẹlẹ́tẹ̀ẹ́jì òun náà ni a máa pa méjèèjì papọ̀ nígbà tó lọ́wọ́ bá àdìjọ ọlá bá ń sọ̀rọ̀ nípa àdìjọ náà tí bá ń sọ̀rọ̀ àwọn tọ́ta àwọn tí ó fi sínú ọgbà àdìjọ اللهم بارك ولا صفوها من سورة الكهف اللهم بارك ولا إن الذين آمنوا وعملوا الصالحات اللهم بارك ولا إن تدعوا أو أن يوصل اللهم بارك ولا قوم وعملوا الصالحات ثم تنسى دعاء كما تفي ولاية كانت لهم جنات الفردوس نزلا الجنة الفردوس هنا يوم الجبي تموت دارجي تبعد يوم إلى القيامة ẹ̀rí pé ọlọ́ọ̀bà àdìjọ́lá ó pa ìgbàgbọ́ papọ̀ mọ́ ìṣẹ́ dáadáa ẹ̀wà rí ìṣẹ́ dáadáa tí a wà tara rẹ̀ láti wọ iná gbàdìrà yìí ó ní àwọn oríkè ó láwọn orígun tá a gbọ́dọ̀ rí níbi ìṣẹ́ dáadáa ká tó lè sọ pé eléyìí ìṣẹ́ dáadáa ni alákọ̀ọ́kọ́ òun náà ni àníyàn a gbọ́dọ̀ rí àníyàn pé èèyàn dáríyàn pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe é fún ọlọ́wọ́ bá àdìjọ́lá iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ fi jọ́sìn fún ọlọ́wọ́ bá àdìjọ́lá làbújá à ń tẹ̀kún náà ní ìyẹ́ tó sọ ìhà àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan fẹ́ ṣe nítorí tọ́lọ́wọ́ bá àdìjọ́lá ọ̀nà oníṣẹ́ wọn ti wá lálàáfíà òun náà pé kó jẹ́ ìtàtọ́lọ́wọ́ bá àlejò lápapọ̀ pàwá láti láti ṣe láti ẹnu àlejò wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́tẹ̀ẹ́ta nínú àwọn eríkun tó wà fún iṣẹ́ dáadáa òun náà ní àdúà bil qabul ba'da al-faragh min al-amal òun náà ní kéèyàn máa fi ọlọ́wọ́ bá àlejò lá kama bẹ̀lọ́run kọ́lọ́wọ́ bá tó gba iṣẹ́ náà lọ́wọ́ wa lẹ́yìn ti iṣẹ́ náà ní iṣẹ́ dáadáa lẹ́gbàtà aláníyàn dáadáa lẹ́gbàtà ṣiṣẹ́ dáadáa a tún wá máa fi ọlọ́wọ́ bá àlejò ọlá ìpé kó tún gba ìṣẹ́ dáadáa náà ó gbà lọ́wọ́ wa nítorí pé kò tú láti fọ́lọ́wọ́ba àdìkọ́lá fígbàtà ṣe ó gbọ́dọ̀ gbà lọ́wọ́ wa a tún mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ba àdìkọ́lá ó pa anábì Ibrahim látẹ àtànábì Ismail aléhìmá wàhálà nàbí yìí náà tọ́rù sọ́lá àtọ̀sẹ̀lá ọlọ́wọ́ba àdìkọ́lá pa wọ́n látẹ oníkun ó kọ́ kàábà oníkun ó kọ́lé ọlọ́wọ́ba àdìkọ́lá nígbà tí wọ́n wá kọ́ tán wọ́n ti tẹ̀ láti ọlọ́wọ́ba àdìkọ́lá lẹ́yìn ìgbà náà kí làwọn méjèèjì ṣe àwọn méjì ṣe gẹ́gẹ́ bó ti pàwọ́ láti ẹ̀fẹ́ ká ṣe dákùn wá gbà lọ́wọ́ wa ìnáka ń ta sẹ̀mí olùhálìm dájájú wọ́n lọ́wọ́ bá àríkẹ́lá wọ́n náà lọ́ba tó ń gbọ́ wọ́n náà lọ́ba tó ní mímá ẹ̀rùn tí ọlọ́wọ́ bá àríkẹ́lá eléyìí tọ́ka fún wa ipé iṣẹ́ dáadáa tá a bá fẹ́ a bá fẹ́ gbé síwájú ọlọ́wọ́ bá àríkẹ́lá a gbọ́dọ̀ rí àwọn èròjà yìí ká tó lè tọ́ka pé a pè bàbá ti wá máa eléyìí wípé iṣẹ́ dáadáa ni ó wá kú àwọn mẹ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá àlejò ọlá tún gbé kalẹ̀ fún wa tí iṣẹ́ yẹn tọ́lọ́wọ́ bá àlejò ló fi gbà lọ́wọ́ wa lẹ́yìn dáadáa ni mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ dáadáa ni a ti ṣe ẹ̀yìn tọ́lọ́wọ́ bá àlejò ọlá ti ní ká ṣe ó wá kú àwọn mẹ́jẹ̀mú tá a gbọ́dọ̀ máa kíyèsí lórí gbogbo àwọn tẹ́ta bá fẹ́ ṣe tá a bá fẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá gbà lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ nínú àwọn mẹ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá àlejò ọlá máa fi gbà tẹ́ẹ̀rẹ́ òun náà ní alìsílám òun náà ẹni tí ó ti jẹ́ eré tọ́lọ́wọ́ bá àdékẹ́ olóògbà lọ́wọ́ rẹ̀ tún láti òun náà ní kó jẹ́ mùsùlùmí nítorí pé ẹ̀sìn kan tó tó tọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá yọ́nú sí òun náà ní ẹ̀sìn Islam ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní dájájú ẹ̀sìn kan tó tó lọ́dọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá òun náà ní ẹ̀sìn Islam nínú àyà mi nínú Al-Qur'an ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní tó bá wá yóò sì wà nínú àwọn tí ó kòkó eléyìí ló ń túmọ̀ fún wa pé islam májẹ̀mú kan ni nínú àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ rí tọ́kọ́lọ́wọ́ bá àdìkẹ́ ọlọ́tò lè gba iṣẹ́ dáadáa lọ́wọ́ wa ẹ̀wà rí islam yìí àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí nípìnlẹ̀ gbogbo tẹ́tí bá ṣe ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá ti jó yé wa ikú òun nígbà lọ́wọ́ wọn torí pé wọ́n ṣe mùsùlùmí bákan náà ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí láti ìpìlẹ̀ tó wá lọ́dẹ̀ sí àwọn nǹkan tí máa gbélé jáde kò nínú Islam tọ́lọ́wọ́n bá àlekẹ́ ọlá ní ká jìnà sí irú ẹni bẹ́ẹ̀ náà gbogbo iṣẹ́ tó bá ṣe ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá onígbà lọ́wọ́ wọn ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá sọ fún wa nínú Suratu àwọn èyí tí wọ́n ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdìjọlá ilá annahum kafaru billah àyí tó fà náà ní pé wọ́n ṣe àìmòrì sọ́lọ́wọ́ bá àdìjọlá wọ́n jẹ́ kèfèrí látara bẹ́ẹ̀ gbogbo dáadáa tí wọ́n ṣe ọlọ́wọ́ bá àdìjọlá ò gbà lọ́wọ́ wọn ọlọ́wọ́ bá àdìjọlá tún àti ìránṣẹ́ sáwọn tí wọ́n ti wáyé síwájú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá alìkọ́lá la'in asrọ́pítà la yahbatanna 'amalu ọlọ́wọ́ bá alìkọ́lá dájú rẹ̀ kọ́ ànábì sallallahu alaihi wasallam pé ìrẹ́ ànábì kò ṣe tóyì alìkọ́lá làyà àbàtọ́ ní àmàlù gbogbo tẹ́ dáadáa tó ti ṣe síwájú ọlọ́run gbogbo ìpàlápátá òun náà ni ó bàjẹ́ eléyìí ló ń túmọ̀ fún wa pé àjẹpẹ́ islam àkọ́kọ́ òun náà ni pé kí islam wó dáa kí islam wó lálàáfíà òun ni mẹ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ kí gbogbo tá a bá ń ṣe nínú iṣẹ́ olóore tọ́lọ́wọ́ bá àdìjọ́ ló fi ká ṣe fọ́lọ̀wọ̀ bá ti jọlá ìtumọ̀ eléyìí òun náà ni pé ká mọ̀ wá nǹkan kan míì lẹ́yìn ọlọ́wọ̀ bá ti jọlá níbi iṣẹ́ olóore tàbá ń ṣe tàbá ti jẹ́ dáadáa ká ṣe látàrápá àrùn kan ládá ni wọ́n pè ká mọ́ pa ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba àlejọ́lá dá ká mọ́ pa ọmọlọ́wọ́ ọba àlejọ́lá níbi ìjọsìn tá a bá ń ṣe ọlọ́wọ́ ọba àlejọ́lá pa wá láti pẹ̀lú eléyìí nínú àwọn àyà tó pọ̀ nínú alukur'an nínú ẹ̀ ọlọ́wọ́ ọba àlejọ́lá ni wọ́n máa bú mírù ilá àlìyà àbùdù lọ́hà mọ́kùnrin sí tí wọ́n máa ń tí àpọ̀ mọ́ ẹ̀sìn yẹn fọ́lọ́wọ́n bá àdìjọ́lá níbò míì ọlọ́wọ́n bá àdìjọ́lá sọ fún wa ó ní fáwọ́kúrí láà ọlọ́wọ́n bá àdìjọ́lá ní máa jọ́ sí fọ́lọ́wọ́n bá tó dá ọ mọ́kúrísọ́n láwùjí lẹ́ni tí ó máa ti àpọ̀ mọ́ ẹ̀sìn fún ọlọ́wọ́n bá àdìjọ́lá ẹ̀rù sí ọlọ́wọ́n bá àdìjọ́lá ẹ̀wà rí ìkìláàsì ìsí àpọ̀ mẹ́ẹ̀sìn fọ́lọ́wọ́n bá àdìjọ́lá yìí ọ̀nà yìí ni ṣe tọ́lù ti máa ń dúró lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti ba ìṣẹ́ dáadáa tán bá ti jẹ́ iṣẹ́ tó yẹ kí ó ṣe nítorí tọ́lọ́run ṣètánì ó máa gbé ìfẹ́ èèyàn yóò máa gbé e sí ẹ̀lẹ́mì ṣètánì ó máa gbé ẹ̀yìn àwọn èèyàn <clears throat> yóò máa gbé e sí ẹ̀lẹ́mì ẹ̀ntọ́ yẹ kó kírun nítorí tọ́lọ́run ọba àríkẹ́ọlá ṣètánì ó gbé e sí lẹ́mì pé kírun káàmì ó bá àríkò màrún kí ẹ̀ntọ́ yẹ kó ṣe dáadáa nítorí tọ́lọ́run ọba àríkẹ́ọlá ṣètánì ó gbé sí lẹ́mì pé ṣe dáadáa káàmì ó bá máa yọ káàmì ó ọ̀nà yìí òun náà ṣètánì máa gbà ni màá fi dúró de àwọn èèyàn òun náà ló gbà tó fi jẹ́ pé tó bá jíjọ́ òfin dàrú kìí dáadáa tí ò bá sí kíláàsì ń bẹ́ẹ̀ wọn ò ní gbẹ̀sán ẹni tó bá ti jọ gbẹ̀dà kìyàmà nínú hadith Abu Hurairah radiyallahu anhu lọ́gbà wà láti nínú tó wà nínú Sahih Muslim ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì sọ fún <coughs> ànábì sọ fún Abu Hurairah radiyallahu anhu anábì ní àwọn mẹ́ta kan bẹ àwọn ní àkọ́kọ́ tọ́lọ̀ ọba àlejò ọlọ́kọ̀ọ́kọ́ sì dájọ́ wọn tó bá dijọ́ gbéjà kìyàmà àwọn náà sì làkọ́kọ́ tọ́lọ̀ ọba àlejò ọlọ́kọ̀ọ́kọ́ fi jìyà tó kọ́ fi àjẹwọ́n tó bá dijọ́ gbéjà kìyàmà anábì ní ẹni àkọ́kọ́ òun náà ní jagunjagun tó jagun tó wá kú ojú ọ̀nà òkú ní jà ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ á ẹlọ́lẹ̀ mú wá sọmọ wa mú dé wà á rọ́ fáhùn ní àmọ̀hùn ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ á sọ àwọn ìdẹ̀ra tọ́lọ̀ sí fún ọlọ́run fi hàn mo sì dẹ̀ra fún ọgbà tó fi wà láyé ó lágbára akọniyàn fọ àrọ́fà ha òun náà sì mọ̀ pé ọlọ́run kò sébẹ̀ fún lóòótọ́ ọlọ́run wá bèè lọ́wọ́ rẹ̀ pé fàmá àdìsàbí ha kí wá tó fi agbára ní òfún ọ kí ló fi ṣe yọ wá fún ọlọ́run bá àdékẹ́ ọlọ́lẹ́ ti pé agbára tó fún mi mo fi jagun sójú ọ̀nà rẹ̀ ni kọ́dà ojú ọ̀nà ogun yẹn náà mo ti kí ni òun náà mo parí j ṣẹlẹ̀ lórí ọlọ́run bá àlejò lọ́wọ́ akún létí pé kàdáàbù irọ́ ló òkúrọ́ ni ọ́ ìtò fi jagun nígbà tó fi wà láyé lè yùkọ́ alìjẹ ṣùjá káàkiri bá máa ròyìn rẹ pé akìní ọ kábà máa ròyìn rẹ pé akọni ní ọ pápàdìkì àwọn èsì sọ bẹ́ẹ̀ nígbà tó fi wà láyé ìtorí náà kò lẹ́sàn kẹta tó gbà wájú ọlọ́run lónìí ọlọ́run bá lẹ́kẹ́ ọlá fún omíràn bí yìí ọlọ́run bá lẹ́kẹ́ lọ́wọ́ ní ó yá ẹjọ́ ojú rẹ̀ bólẹ̀ ó yẹ ọlá fún ní ìmà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlákùn onímà ó kọ́ mímà ó sì máa ó sì máa wéyà ó kọ́ Al-Kùránì ó sì yé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́wà ní kó pè wá ìdí mo ṣe fún ọ ọlọ́wọ́ bá àdìgbẹ́ lọ́wọ́ àti pé kí ni wọ́n náà ṣe tó fi jàrọ ìjẹ́ra yìí tó fi dúpẹ́ yóò wá ní ìmọ̀ tí mo mà mo fi mọ gbogbo àwọn èèyàn gbà tí mo fi wà láyé kọ́dà mo kọ́ àlùkò ká àlùkò á nítorí tiẹ̀ òun náà ní fi ń ka àlùkò á nígbà mo wà láyé ọlọ́wọ́ bá àdìgbẹ́ lọ́wọ́ ní kàdáp ìrọ̀lùpa ọlọ́wọ́ bá àdìgbẹ́ lá yóò wá fún pé ìmọ̀ tó kọ́ àwọn èèyàn gbà tó fi wà láyé lè yìí kọ́ lu ààrẹ káwọn yóò bá máa yìn ọ́ pé onímọ̀ ni ọ́ káwọn yóò bá máa yìn ọ́ pé ẹni tó mọ̀ kúránì ni ó kà ní ọ́ fọkọ̀ tìkì wọ́n sì ti wí nígbà tó wí wà láyé tó látara bẹ́ẹ̀ kò tẹ̀sán dandan fún ọ lónìí ẹlẹ́ẹ̀kẹta òun náà yẹn tọ́lọ́ ọba àlejòlá ti dúkìá fún ọlọ́wọ́ ọba àlejòlá fún ní ìran orílẹ̀-èdè dúkìá tọ́lọ̀ wọn ti fún yàn tó lẹ́yìn ìgbà tọ́lọ̀ ọba àlejòlá ti lé ìfún tán ọlọ́wọ́ ọba àlejòlá tó fi náwó sí tẹ́ ọlọ́wọ́ ọba àlejòlá wà sọ fún pé kàdáàbù ìrọ̀lùpá ìnáma bàá tẹ̀lé ìkọ́lù wà jẹ̀wà ìtòfin torí ẹ̀ tófin náwó bàtò wà láyé káwọn yóò bá máa yẹ ọ́ ni káwọn bá máa fi ọ́ ní philanthropy káwọn yóò bá máa fi ọ́ ní ọlọ́rẹ́ káwọn yóò bá ní máa kàtà ara sí ọ fọkànlì kí àwọn yóò sì sọ nígbà tó wà láyé so eléyìí òun náà ní túmọ̀ pé gbogbo tẹ́ dáadáa tẹ́ ẹ bá ti láyé tẹ́ ẹ bá ti dé torí tẹ̀lé ìjọ́sọ̀ tọ́lọ́wọ́ bá nìjọlá kọ́dà kó jẹ́ pé 1990 èyàn ṣe ń torí tọ́lọ́run 1% tó kù èyàn wá ṣe ń torí ìtàwọn èyàn ọlọ́wọ́ bá nìjọlá ní òun nígbà lọ́wọ́ èyàn tó bá ti jọ ìgbédàkìyàmà ọlọ́ọ̀bá àdíkẹ́ lásọ pé ẹni tó bá ti tẹ́ka tó wá pa mípọ̀ mẹ́rẹ̀dá mi níbi iṣẹ́ dáadáa tó ṣe yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ láti tàràtùhù wọ̀ ṣíríkàwò àtòhun àti tó pa mípàpọ̀ mẹ́rẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ láti pàápàá wẹ́dì tó sì kàkàdé ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn mẹ́jẹ̀mú tí iṣẹ́ dáadáa tí ma fi jẹ́ ìtẹ́wọ́gbà tó bá dìjọ́ ìpínlẹ̀ alìkìyàmà òun náà ni alìmọ̀tàbàá òun náà ni kó jẹ́ pé iṣẹ́ dáadáa tá a bá ti ká ní pé iṣẹ́ wa jọ tẹni tí ọlọ́wọ́ bá nìjọ lára sí wa òun náà lànà wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ìjọsìn tá a bá fẹ́ ṣe láyé ká ní kó jọ tànẹ́bì sallallahu alaihi níbi ìjọsìn wa ọlọ́run bá àlejò lọ́sọ̀ fún agbóhùn máa ta kún mọ́rọ̀ sórí ọkùnrù ìdí òtútù ọlọ́run bá mú wá fún yín ẹgbà wọ̀ máa nàá fún àdìbò pàǹdáwò ìtọ́jú ọlọ́run bá àlejò lọ́wọ́ tí wá ní kẹ́ ẹ̀jìnà sí ẹ̀jìnà sí eléyìí tọ́ka fún wa ìfẹ́ ogun tánà mi bá mú wá fún wa gẹ́gẹ́ mo ti pé ẹ̀sìn ìsìláàmù fún yín wọ̀rọ̀ sí ìtùlákùnmọ́ ìsìláàmù ẹ̀dínà mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín ọlọ́run bá àdéjọlá nínú áyà yìí ọlọ́ọ̀bá àdìsọ̀ láyé kó yé wa ipé ẹ̀sìn Islam ó ti pé tíwájú sáà nàìjíríà láwà ayọ̀ sálàmù tó jáde láyé ọlọ́ọ̀bá àdìsọ̀ tó wájú yé wa ipé ìyọ́nú ọlọ́ọ̀bá àdìsọ̀ lá ó ti parí sínú ẹ̀sìn Islam tó látara àdìyẹlẹ́ yìí àbùkátà ti táwà nǹkan kan mí káàkiri àbíká máa wá sí ẹ̀sìn wa bí ó ti jọ tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam sábà lọ léwu náà wà níta nàbí tó pọ̀ lẹ́sìrìsì àrífí ànábì náà tọ́ka wa lọ sí wípé ẹ̀sìn tábà sí kábí jọ tànàbí sallallahu alaihi wasallam ànábì ní man hadatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd alábìlẹ̀ tó bá dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn wáyé tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò sínú sánàbí sallallahu alaihi wasallam mú wá fún wa alábìlẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá yóò jà lùláyà ọlọ́wọ́ bá àlejò ọlá òdì gbà lọ́wọ́ rẹ̀ bákan tí ànábì ń tọ́ka wa sí pé òun lágbọ́dọ̀ máa tẹ̀lé níbi ìjọsìn tá a máa ṣe ànábì ní sọ́lù kàmárò àìsùnmọ́ ní ìsọ́lì ànábì ní ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́rí tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam kírun ànábì tẹ́lẹ̀ yìí fáwọn sàábì ànábì ní so látara jẹlẹ ìtúláàsì òun náà ní kó kálukú wá wá mímà kó lànàbí jẹ máa fírun káàsì máa tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nínú àpẹẹrẹ lẹ́yìn òun náà ní àpẹẹrẹ nígbà tá a bá ṣe hajj ẹ̀rí tí ànàbí sallallahu alaihi wasallam ànàbí sọ báwọn tàbí ànàbí ní hajj ẹyọ kan tó so tá ànàbí ṣe ẹ̀ka tó tó ànàbí sallallahu alaihi wasallam ṣe hajj tó fi jáde láyé ibi hajj pè wọ́n dáyìí ànàbí

fà á bá ti gbìyànjú tó jẹ pé àwọn májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta dá fúnra wa yìí májẹ̀mú yẹ gbọdọ̀ pé ti gbogbo àwọn tẹ́tà bá ti fi ọlọ́wọ́ bá àdìgbò lọ́ọ́ gbà lọ́wọ́ wa àkóyò má tẹ̀sán ọ̀hún náà wà á tẹ̀sán ọ̀hún náà وأصحابه ومن All praise is due to Almighty Allah, the creator of the universe, the creator of all mankind. We bear testimony that there is no God worthy of worship except Almighty Allah. We seek for the blessing of Almighty Allah upon our Prophet Muhammad sallallahu alayhi wa sallam members of his household, and those who follow his uh, right path until the day of judgment. Obedience to Allah, our khutbah today centers on a very important issue in our lives, uh, which is uh, the uh, paradise, Al-Jannah. Allah subhanahu wa ta'ala created Al-Jannah and Almighty Allah promised that those who follow the guidance of Almighty Allah will gain admittance into Al-Jannah on the day of judgment. Obedience of Allah, this Jannah is not free of charge. But the Allah, the Almighty, makes two things as a key for to gain entrance into the Al-Jannah. And two things are Al-Iman Billah, belief in Almighty Allah, wal-amal salih, and good things. And that is why we see in many verses in the Quran that Allah the Almighty combines between the two, the two things, al-Iman wal-Amal salih. For example, in Surah Al-Kahf, Allah subhanahu wa ta'ala says, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كانت لهم جنات الفردوس نزلا and those who believe in Almighty Allah and do uh, good deeds uh, on the day of judgment the Jannah of uh, Firdaus is going to be their abode on the day of uh, resurrection obedient servants of Allah. If we know this, uh, the good thing that we are going to do that we attract Al-Jannah has uh, two uh, preconditions that we must uh, abide by before we can refer to a deed as a good deed in the sight of Almighty Allah. The first one is aniyya. You must, we must have the intention that the good deed that you are going to embark upon, you are going to do it because of Almighty Allah. You are doing it in order to seek for the pleasure of Almighty Allah. Your niyyah must be correct before uh, you can refer to it is as a good deed. The second one is al-amal salih, the good deed itself. This good deed is also be in conformity with Sharia of Muhammad sallallahu alayhi wa You cannot refer to anything uh, as a good deed except it is uh, in consonance with Al-Quran and Sunnah of the Prophet sallallahu alaihi wasallam. And the last part of a good deed is uh, al-du'a bil qabul ba'da al-farad ila al-amal is to beg Almighty Allah is to beg Almighty Allah for acceptance of your good deed after you might have completed that good deed. This one is also very important. And that's why you see that uh, when Allah subhanahu wa ta'ala commanded Prophet Ibrahim alayhi salam and his son Prophet Ismail to build the Kaaba, after the completion of the building of uh, Kaaba, what did they do? They supplicated to Almighty Allah that رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الدُّعَاء رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الدُّعَاء Oh our Lord, accept it from us because you are the one who hears uh, the supplications. So this means that uh, if we are able to carry out any good deed uh, by, uh, assigned by Almighty Allah, we also need to beg Almighty Allah for the acceptance. Obedient servants of Allah, a good deed that will be accepted from Almighty Allah must also satisfy three conditions. There are three conditions for a good deed to be accepted by Almighty Allah from uh, any uh, any servant of Almighty Allah. Number one condition is at islam You must be a Muslim. Allah will not accept anything from a non-believer. A non-Muslim Whatever he carries out in terms of good deeds, Almighty Allah will not accept it from him because he is not a Muslim. Almighty Allah has declared in many verses of the Quran that the only religion recognized by Almighty Allah is Islam. He has also declared that Almighty Allah, that whoever seeks for any religion to worship Almighty Allah other than Islam, Allah subhanahu wa ta'ala will not accept it from him and he will, become, uh, be among the losers on the day of resurrection. Obedient servants of Allah so let us try and preserve our Islam. Those who are originally unbelievers, Allah will not accept their ibadah. So also a Muslim, someone who was born as, as a Muslim, but as a result of uh, what he commits, uh, he exits Islam, Almighty Allah uh, equally will not accept any good deed that that person do. Allah subhanahu wa ta'ala has warned the Prophet sallallahu alayhi wa sallam in many verses in the Quran that even if the Prophet sallallahu alayhi wa sallam were to associate anything with Almighty Allah, Allah subhanahu wa ta'ala will, will render all uh, his deeds invalid and on the day of judgment. <coughs> on the day of judgment, to be among those uh, who will lose. This is the first uh, condition for any good deed to be accepted by Almighty Allah. The second one is al-ikhlas, sincerity of intention. You have to be sincere. You have to make Almighty Allah your, your you have to make your Almighty Allah your own focus whenever you are carrying out any aspect of ibadah. You must not expect praise from anyone you must not expect anyone uh, to uh, to to give gratitude to you as a result of any ibadah that you carry out. You must carry out any ibadah on percent for Allah the Almighty, and that is why Almighty Allah commanded us in many surahs in many ayat in the Quran that Almighty Allah says we should Allah Almighty Allah command us to worship Almighty Allah and uh, be sincere in our worship uh, to Almighty Allah وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ Obedient servant of Allah in a hadith reported by Abu Hurairah رضي الله عنه he said the Prophet ﷺ said, the Almighty Allah said, Ana agna shuraka al Allah subhanahu wa ta'ala said, I'm the one who, who was free, who was free of, uh, of any uh, associationism. Allah subhanahu wa ta'ala said, is free from any partnership that anyone who, who performs any, any, any deed, righteous deed, and that person join Almighty Allah in intention with another person, Allah subhanahu wa ta'ala says He will not accept it from him. Allah subhanahu wa ta'ala will leave that person with the association in him. Uh, obedient servant of Almighty Allah, I want to uh, quickly summarize a hadith of the Prophet sallallahu alaihi wasallam, where the Prophet sallallahu alaihi wasallam described for us what is going to be the repercussion of shuhur. When you perform any ibadah, you perform it so that people can, can praise you. What is going to be your repercussion on the day of your judgment? The Prophet ﷺ told Abu Hurairah radiallahu anhu that there are three persons, there are, are the first set of people that Almighty Allah will judge on the day of resurrection. The first person uh, is a warrior, a warrior, a brave person that fought until he died as a martyr uh, Almighty Allah will ask for him that go and bring him. When they bring that person, Almighty Allah will remind him of his blessing upon him when he was alive. And he will acknowledge the blessings of Almighty Allah. Then Allah will question him, what did you do with this blessing? He will reply, Almighty Allah, that I fought in your cause until I was killed as a martyr. Almighty Allah will tell him that you are a liar you fought when you are alive so that people refer to you as a warrior. People will say you are brave, that is why you fought and there is not any reward for you today. Almighty Allah will ask the angel to drag him into the hellfire on the day of uh, Qiyamah. The second person, or the second person is uh, a knowledgeable person uh, someone who has the knowledge of Quran and taught it to people when he was alive. Allah will ask him to be brought out uh, the, uh, for the judgment, the Almighty Allah will ask him that I give you this, I give you that in terms of knowledge, then he will acknowledge it. Almighty Allah will ask him, what did you do with the knowledge I gave you when you were alive? He will reply to the Almighty Allah that I taught people the knowledge I have. I even recited Quran for your own cause when I was alive. Allah the Almighty will tell him that you are a liar you recited, you taught people so that they will be referring to you uh, as a scholar. They will say so and so person is a big, is a great scholar, so and so person is a great uh, uh, uh Quranic uh, writer, and they have done it when you are alive. People have said it, and there is no any reward for you. And the third and last person is uh, someone whom Almighty Allah gave all every kind of wealth when he was alive and that person, Almighty Allah will ask him, what did you do with the wealth I gave you when you were alive? He will tell the Almighty Allah that I said it in your, in your cause when I was alive. Almighty Allah will tell him that you are a liar. You did it so that people will call you a philanthropist, so that people will praise you and you have done it when you are alive. Today, there is no any reward for you. This is the uh, repercussion of uh, show up when you are performing any ibadah obedient servant of Allah, the last condition of our uh, iniquity to be accepted by Almighty Allah is mutaba'atul Rasul. Uh, your good that will be accepted has to conform with his with the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. It has to conform with the statement of the Prophet sallallahu alaihi wasallam. It has to conform with uh, the actions of the Prophet sallallahu alaihi wasallam or any tacit approval by the Prophet sallallahu alaihi wasallam. So also you have to put it at the back, back of your mind that anything that the Prophet did not do and he has every reason to do it when he was alive, you are not to do it when the Prophet sallallahu alaihi wasallam uh, is no more. And uh, this is called as sunnah to so all these, you have to make sure that uh, your ibadah, your ibadah uh, and your tatawa'at, taqarubat has to be in conformity with uh, how the Prophet sallallahu alayhi wa sallam did it when he was alive. Allah the Almighty uh, commanded us to follow the Prophet sallallahu alayhi wa sallam in many verses of the Holy Quran. وَمَا أَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ Whatever the Prophet sallallahu alayhi wa sallam brings for you, uh, take it from the Prophet sallallahu alayhi wa sallam and whatever he forbids you from, then keep away that is the verse of the Holy Quran, one of the verses of the Holy Quran that uh, commanded us to follow the Prophet sallallahu alayhi Wasallam, obedient servants of Almighty Allah. There are examples of ibadah in which the Prophet sallallahu alayhi Wasallam commanded us to follow him, uh, to follow his footsteps and to make the Prophet sallallahu alayhi Wasallam sallam a qudwa. For example, in the aspect of our salat, Allah, the Prophet sallallahu said, "Sallu kama ra'aytumuni usalli." Pray as you see me praying. Allah subhanahu the Prophet sallallahu said it to the Sahaba, and the Sahaba ridwanullahi alayhim documented the prayer of صلى sallallahu عليه wasallam for us, and the, as the way of prayer, of صلى Prophet sallallahu wasallam is the available in the book of Hadith. Another example is the uh, is the uh, Hajj. uh, the Prophet wasallam in the last Hajj, that in the one and only Hajj that the Prophet wasallam performed, the Prophet told those who are, who are present on that day, "Take how you perform Hajj from me." follow me, imitate me uh, on how I perform Hajj. Maybe, I mean, oh, this one may be the last Hajj that I'm going to perform. And that was the last Hajj that the Prophet Sallallahu Alaihi Wasallam performed. So these are the conditions uh, that we must satisfy before uh, Allah Almighty uh, will accept uh, our ibadah. We pray to Almighty Allah to accept all our ibadah. We pray to Almighty Allah to not allow shaitan to overthrow, to overthrow us Any time we are, we are trying to perform ibadah for Almighty Allah. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad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 واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم